وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ní èyí tí adáwọ̀pẹ́ fún allah tí a ṣe ọ̀sọ̀láṣọ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam abdullahi wa sallam الصلاة تاشفة النبي في الصلاة في مبام على النبي أتي الصحابة àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde àlùfíyàwó. ààrẹ gẹ́gẹ́ bí àlàyé tá ṣe ní ìjòkó tá ṣe bẹ̀rẹ̀ lórí halqatu al-hadid aṣọ fúnra wa pé nígbà tó bá di ní ọ̀sẹ̀ yìí a bẹ̀rẹ̀ sí ni máa ṣàlàyé nípa pẹ́pẹ́ òṣìyà ẹ̀kọ́ báwo la ṣe máa ń gbààwò àwọn ìlànà owó yẹ ká gbé gbà ní isti'dadan li shahri Ramadan al-mubarak fún ìmúra àti fún ìgbéradì fún oṣù rọmọdọ́nù alákọ̀ọ́lé oṣù àlùbáríkà oṣù orin oṣù àǹfààní oṣù dùnú oṣù ayọ̀ oṣù àforíjì oṣù ìfẹ́ ọlọ́run oṣù àánú ọlọ́run pé ọlọ́run ò dákúmọ́sá àdúgbò wa láyé o bí ó bá wá dé àlàáfíà táàbì ní ti olóore sínú ẹ̀ ọlọ́run dákúmọ́sá àti wa so ní múra kalẹ̀ dé oṣù Ramadan a ní amagbe àgbéyẹ̀wò fífi síyà àgbọ́yé àwẹ̀ gbígbà pé ìdílé náà àwọn àmọ́ abẹ̀rẹ̀ lọ́nà nìyí láti ìní gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí a bá máa ṣe láàyè ta sọ wa ata ìbájú gbogbo ẹ̀ tí ó rí fẹ́kọ̀ sí a. ìkẹyọ kan tá a ní kò ní yí padà nù àwọn àlàkọ́tù wa òun náà ní halkọ́tù tafsir ìjókòó tafsir Qur'an torí pé lára ìmúra kalẹ̀ bí fún Ramadan òun náà ní ká tó kọ̀ nínú ìmọ̀ ṣe tafsir Qur'an torí ní iṣẹ́ tí èèyàn gbọdọ̀ mójútó dáadáa nínú fún Ramadan onáà ní alámọ̀lẹ́ àgbà ìdí tàbí ní dáhùn lónìí. àwọn gbogbo àwọn àlàkọ́ tuntun kù ni ní ẹ̀kọ́ tó yẹ kóró nípa oṣù Ramadan onáà ní òun wa máa gbé àgbéyẹ̀wò àwọn títọ̀ òṣìyà. gẹ́gẹ́ bí ìkéde táwọn Supreme Council lábẹ́ àkóso olórí wa olórí gbogbo mùsùlùmí Nàìjíríà. الحاج سعد أبو بكر حفظه الله تعالى ورعاه وسدد خطاه وشرفه الله تعالى بالتوحيد والسنة لا بيأخذ شوما سياسيهم ìkéde tí wọ́n fún wa ní pé lánàá òun náà ló yẹ kí wọ́n wá wọ̀ láti fi mọ̀ bóyá oṣù ṣàbánu ti wọlé àmọ́ wọ́n wá oṣù lánàá wọn rí i sọdún èmi tá a lò tó fi di mọ́tírìbù tá a tún sẹ́yìn òun náà ni wọ́n wá kà gẹ́gẹ́ bí àlìyóhùn sára tówó ní sáhàrì rọ́jà bì òun ni wọ́n kà gẹ́gẹ́ bí ọjọ́ ọgbọ̀n àbí ọgbọ̀n ọjọ́ òun náà kà ní tẹ́tẹ́ nínú ojú rọ́jà tó túmọ̀ sí pé bí kíkiri láti tààlà ọjọ́ ọ̀la yọ̀ọ́gbọ̀n kọ̀mí òun náà ni yóò máa jẹ́ al-yawmul awwal min shahri sha'ban òun ni yóò máa jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù sha'ban gbogbo ẹ̀ lápapọ̀ àwọn àlàyé yìí lápapọ̀ àpẹẹrẹ tí ó máa wá fún wa àkíyèsí tí yóò máa pè wá òun náà ni pé àti oṣù Ramadan oṣù súnmọ́ ajẹ́pẹ́ gbogbo tó kù fún wa tí rọmọdọ́nù fi dé bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ajẹ́pẹ́ rọmọdọ́nù kù dídí oṣù kan gbàkú. bàmá lọ tà àdá tó ń lè ṣáàlì rọmọdọ́ wa kí wá ní gbogbo wa jọ pèpè àkàlẹ̀ kí ni preparation wa kí ni ìpalẹ̀mọ́ wa fún oṣù rọmọdọ́n pàtàkì jùlọ lásìkò tá a ti ẹ̀ ń bẹ́nu àwọ̀ tá a ń bẹ́nu ẹ̀ yọ́lọ́mọ́ṣà kó wa jáde nù ẹ̀ táǹbẹ̀ nù rògbòdìyàn coronavirus covid-19 táǹbẹ̀ nù rògbòdìyàn rẹ̀ yìí ìjà gbọ́dọ̀ wá torí àlámọ̀rí covid-19 káwa láàbẹ̀ gbàgbé oṣù ńlá ti dájú kọ́ wá táwa náà dájú kọ́ lábàjẹ́ mùsùlùmí ìmọ̀lúwù tó jẹ́ ayé rẹ̀ covid-19 wálé ayé ni yóò lọ agbọ́npa rẹ̀ ni tó bá padà yá gbogbo tẹ́ńsán tó lòdì yìí gbogbo ẹ̀ bọ̀ wá lọlẹ̀ àwọn àìsàn kan ti jà nínú ayé náà rí àwọn àìsàn yìí náà ń jọ táwọn náà ń jà wọ́n jà débi jà tó lágbára lọ́jọ́ tèmi ìdábà gbọ́ pé láìsàn lè ló mú àwọn èèyàn àwọn òkà fún nǹkan tán àwọn ìlú kan dẹ̀ sì ká fún bíbá tó sọ̀rọ̀ lágbèjúwe ẹ̀wù màlẹ́ríà gbogbo èmi làwọn uk kódà tó fi dé Saudi Arabia àwọn yìí ń tọ́ bá ilé gbọ́ pé màlẹ́ríà lásán bá a ti ń dúró covid nineteen nísìnyí ojútọ́jú mọ́ gbogbo màlẹ́ríà rẹ̀ àìsàn tó yára pààyàn ní lọ́dọ̀ tó ọmọ nàìjíríà táwa bá gbọ́ pé màlẹ́ríà kó wa ẹ̀dá kó wa kọ̀wé náà nígbà dáàbò rí bá ara tó màlẹ́ríà wà fẹ́ owó táàbì tíìtì ẹ̀gbẹ́ tí wọ́n ń tazọ́ náírà ń gbàgbé ẹni tó bá tún bí ẹ̀ dàbí kó tó wà conscious jù láàrin wa ó ní yóò máa ná two thousand lórí kó fẹ́ẹ́ tíìtì màlẹ́ríà àwọn òkú yẹ màlẹ́ríà kó dáàbò lọ́ọ́ máa ra àwọn òkú màlẹ́ríà ọ̀rẹ́ máa ra yẹn ẹ́ amoxicillin penicillin kìnnìkan ti amudin ìdíkọ̀dín bẹ́ẹ̀kìmọ̀ra èèyàn ti dìbò sọ̀rọ̀ màlẹ́ríà kò jọra lójú kọ́lẹ́rà kọ́lẹ́rà náà ti dìgbà kan lórí ayé òun náà dààmú àwọn ọmọ ànábì ádámà ń pa kúkúrú ń sì ń pa kúrú ẹ̀dá kọ́lẹ́rà òun lè ní gbogbo amúyẹ̀ ẹ̀rú bà wà lóòótọ́ o àmọ́ àmọ́ ní ọ̀dà àmọ́ ní fọkànbalẹ̀ pé seventy percent yóò yé ìbẹ̀rù tá àmọ́ ní lórí èyí thirty percent rọ̀. bẹ́ẹ̀ níjọ́ ó ayé ti parí ń pa so covid 19 tó náà yóò ọba fẹ́ mọ̀ ẹ́ mọ̀ fi dẹ́rù bà wá náà gbèsè ní gbogbo wa táwọn fẹ́ nu ayé ti bá a mọ̀ ń pariwo bá lágbára ni wáyé ọlọ́run abẹ́jẹ́ ká mọ̀ bá a ti ọlọ́run ká bá a tó nǹkan kan ọlọ́run kò ságbára kankan lọ́wọ́ máa nàbí adamu ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá ti tú àlámọ̀rí covid nineteen kalẹ̀ ẹ wá wò gan o kòkòrò covid nineteen fáírọ́ọ̀sì covid nineteen coronavirus kòkòrò náà kéré débi pé ojú lásán ò lè rí ojú ọmọ ànábì adamu ò lè rí microscope tí wọ́n fi wò ó kìí ṣe láyé tán àwọn ìtọ́jú ẹ̀ ń ṣe láyé nísìnyí wọ́n fi wò ó yẹn máa tún wá ní ìdí pé kí wọ́n zoomu kòkòrò yìí ní five hundred thousand times kó tó lè gbé gbòòrò tìrí wa kó tó wá ti wá kó dàbí òjò bí adé ní nǹkan kan báyìí ti wá ní five hundred thousand times lẹ́nu kan náà wà bá tó ẹ̀wò ní ìjọ kékeré ẹ wà kékeré kó wá kékeré yìí ara la nígbà tí ó wà bẹ̀rẹ̀ nínú ẹja nínú àwọn ìlú tó máa ń lérí bálágbára làwọn nínú ayé ọ̀dọ̀ wọn ló ti wá kọ́ bẹ̀rẹ̀ òun náà ní China. China dá wó gbogbo ayé ojú wa fókọ́sì ayé ìlú China ló wà gbogbo àwọn bóòlù tá a máa ń lò tá a lọ pé made in China má ṣe gbogbo àwọn tanátọ́bẹ̀ tí wọ́n lò ni made in China o àwọn bóòlù kan ló ń wọ́jú láyé òun náà made in China ni wọ́n gbogbo iPhone seven iPhone eleven iPhone ten iPhone eight iPhone kìíní gbogbo ẹ̀yìn gbogbo iPhone pátápátá China iPad táwọn Apple tó ṣe made China ọgọ́rọ̀ ọgọ́ta ń lò sáà fi ń sáfà nínú ayé made in China bàtí wàá made gbogbo ẹ̀ ń jẹ́ China yìí náà ọlọ́run wa mi tọ̀ coronavirus náà bóòlù náà ti jẹ́ made in China. <laughs> àkóso ọlọ́run ọba rẹ ọlọ́run ọba tó bí o ọba ńlá ni o coronavirus wá dé China tán wọ́n ti bàbá ti sùn àná bàtí láwọn kàǹkà tó bàtí láwọn lágbára tó. bọ́jú láwọn ọmọ tẹkinọ́lọ́jì tí tí China àti Amẹ́ríkà bá jọ ń pọ́ǹpù síra wọn báyìí gbogbo wa máa ń bẹ̀rù ní kí ẹ má mọ̀ tó múlẹ̀ ẹ àwọn ní kíní kan nuclear weapon péré ṣe ń lé Russia ó mọ̀ lé ní nuclear weapon Amẹ́ríkà ó mọ̀ lé ní nuclear weapon wọ́n ti ń lé yọ̀rọ̀ nuclear weapon láti ní nineteen seventy ni o ibi tí wọ́n ti dùn àwọn nuclear weapon ibi tí wọ́n máa ń kàrámọ̀ rẹ̀ bí wọ́n fi dìbò pé táwọn báyìí lè jù sínú ayé àwọn fẹ́ pa gbogbo ọmọ ànábì adámọ̀ wọn sọmọbì yìí ò dẹrù ara àwọn yìí sábì máa ń sọ pé àwọn já lágbára mi ẹ dákun nuclear weapon wọn tán wá ń pariwo wọn à ń ṣe rí ibi pa covid nineteen àbí òjò ayé ṣe nuclear weapon tó lè pọ́ máa mẹ́bí adámọ̀ lẹ́nu tẹ́ẹ̀ ní ìtó lè pa gbogbo àwọn fáírọ́ọ̀sì fún wọn fáírọ́ọ̀sì ọ̀sọ̀ ní ìdá wa ń bá yí o ìmí ìtú ti yọ o ìmí ìtú ti yọ ojú báyìí ní China China méjì sí dúró náà méjì China ìsọ àtàrí antivirus àti yọrọ antivirus èyí ò tún yára pa ẹ̀ èyí ò àti bí ìjẹta lọ́dún ẹ̀ tó ń discover ẹ̀ ọmọ China kan lẹ́nìkan ti bá a lọ́mú wọn báyìí bó jẹ́ ṣe pé yìí ò ká fi lára lọ́sàn balẹ̀ o ẹni tó mú láàrin twenty four hours ti jọ́ lọ́wọ́ bá ń pè àmọ́ yìí ò kì í dàbí coronavirus táǹkà ní kú yìí kí làwọn yìí pé àwọn kòkòrò wọ̀ yìí ọlọ́wọ́ bá fẹ́ fi àjùlọ rẹ̀ kó fẹ́ fi hàn wá yóò yá bẹ́ẹ̀ ẹgbẹ́ tí o bá gbàgbé lórí nígbà tá a ṣe tẹ̀síìrì àyà àti ìdílé ìjọba nígbà tó lọ́wọ́ bá sọ pé iná ala àlà ayé sáhàyè ayé àtọ̀rẹ́ bá má bá àwùjọ tàǹtà má lọ wà. ọ̀nà pa mọ́ àwọn àyà kan lọ́wọ́ bá sọ̀rọ̀ gbogbo àwọn lẹ́yìn ọba yìí kí kó yàtọ̀ sẹ́yìn jáde àlè mojú corona virus yìí virus covid nineteen kò sí ibojú rí ó kéré covid nineteen sì ń gbẹ̀mí wa àríra wa gbà padà lọ́wọ́ ẹ̀ ẹ wá wo ìjọba yìí ni wọ́n máa wà lágbára wọ́n kò ní wọ́n kò China wọ́n bọ́ sí Europe wọ́n mú wọn ní Italy Italy láwọn ìlú tó ṣe pé ìlú tó lágbára láyé òní Italy wà Italy wà bá virus, jà títí títí ó sì gbàlú wọn lọ́wọ́ ó gbà mọ́ ọ lọ́wọ́ náà ìwà ń pa kúkúrú wọn ń pa gbogbo wọn ó wá dídé lójúmọ́ kan ní Italy kán máa ka òkú eight hundred people six hundred people five people tó ń kú lójúmọ́ kan ní ti báyìí òǹkà kú àwọn òǹkà díẹ̀ tó tí wọ́n ti ní ní ti báyìí ọlọ́run mọ̀ tí ó ti dìde ní ìlú rẹ̀ another arúgbó ìdílé gbé close to six thousand naira six thousand six thousand eight hundred and fifty láàárọ̀ yìí lóhùn bí ti ń pa wọn bí ti ń pa wọn lójoojúmọ́ olóòpọ̀ abáyẹnì táwọn padà jáde níbi à ah, ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ dákun ẹ̀ bá bẹ lọ́wọ́ ẹkún ní sùn oníbi prime minister bí ìgbà tí yàn sọ pé president nàìjíríà ń sọ gbogbo à ah, ọ̀rọ̀ yóò yé mi mọ́ ó wá kó ní ní ìwà ń lọ káàkiri bẹ́ẹ̀ kọ́ sí iran kọ́ sí uk gbogbo àgbáyé gbogbo wa nú ayé báyìí tí kálukú wa bá ayé wa ti fẹ́ àwa short down gbogbo ayé àwọn ọjọ́ ni ẹ ọ ti kàábà kàábà nìkan kọ́ mọ́ báyìí wọ́n ti UK wọ́n ti Amẹ́ríkà wọ́n ti London wọ́n ti Italy gbogbo olúwa ń báyìí wọ́n wá ń gbogbo olúwa pé ẹnìkan kò gbọ́dọ̀ jáde mọ́ inú ayé máa dàrú gbogbo yóò wú o àwọn tó bá tó wá jáde ó tó wá ń di báwọn yẹn wọ́n máa nígbà táwọn kan lọ chọọchì lọ sunday sunday bọ lọ sunday tó lọ lóbi lọ àwọn ọlọ́pàá ti kọra ọba táwọn ti yọ ọkọ mọ tààrà wọn sì na àwọn èèyàn àlọlá ìkílẹ wọn sọọsì sí ẹbẹ ẹbẹ tàwa ẹbẹ tó wá di ìlì wọn lé kàlùkù àbá ẹyọ ìyọ ọdún lọnà ó jẹ kó ní òde ìyọ yẹn wọn yẹn nǹkan yẹn náà fi gbogbo àwọn nàìjíríà tó ń lọ tó ń bẹ níta tó ń lọ uk wọn wá kó wálé wá bá wa àwọn akó àwọn afi ń dààmú àwọn náà ọkàn wa náà wà balẹ̀ nàìjíríà tó ẹ̀ táà náà tọ́ra wa nàìjíríà náà àwọn náà lè tijú mọ́ àmọ́ àwọn ìlú mìíràn ti bá dé náà lè kí wọn ìbára tó dòkú mọ́sálásí láti wá sí i àwọn ìlú kan ti bá náà lè kí wọn báyìí àtà nínú nàìjíríà àbújá àti ìwó ń tòsí bí kò sí pàǹkì òjọba kò sí pàǹkì òjòmá wọn ráìtì o nínú òjò ọlọ́run wọn ọ̀tá kò lọ́rọ̀ torí gbogbo ń tọ́jú olórí ẹ̀dù àbá àti òbá tó yanjú ní onímọ̀ kò lẹ́nu gbogbo ẹ̀ ló lẹ́yìn gbogbo ẹ̀ náà kọjá àlà wọn nítorí pé àjàkálẹ̀ àrùn ti gbà ní ó ti dùn dé. àbájú làwọn sọ fúnra wa ni pé gbogbo wa tá a máa ń ṣe fọ́ńtì náà tá a máa ń ṣe bá a tó nǹkan láyé kòkòrò kínkínní jì ń bá wa bàbá yìí kòkòrò ọ̀hún mà lẹ́ba kòkòrò dáǹsọ ìgbòkòrò corona virus virus yìí ó lẹ gan ó lẹ ní o ṣé wàá fi tó lẹ dé ṣé ẹni tó bá ilé agbára tó bá tún mú wa ọ̀nà lọ́ọ̀jì wa yìí kòkòrò ọ̀nà jìnnà pé wa yìí ọ̀nà ni mọ̀ ń fẹ́ lọ rí àtà ṣé tó bá tún wọ́n jọ́ ọ̀nà ní tí bá mú mi dáadáa tó mú mi dáadáa omi lè sàn wọ́n ní tó bá ilé délẹ̀ èyí tí ó pa ní bẹ̀ lára kálí wọn bí tó lẹ́nu àtikókòrò tí ò di ẹ̀tún lágbára náà àtikókòrò ọ̀hún gan òun gò lẹ́mìí tọ́ba ní nǹkan ò lẹ́mìí kò lẹ́mìí nínú ibi tí ò lẹ́mìí dé tí òòrùn bá mú dáadáa tó mú yẹn òòrùn yẹn bá wọ bí twenty five twenty two twenty seven degree agbára rẹ̀ sí mọ́ tó bá lóun dáre lẹ́nu ẹ̀ nìkan òun ni àti ó pa kó lóun ẹ̀ lóun

gbogbo àwọn tó ń pera wọn lólóṣèlú wa tó ń pera wọn láwọn olówó tó ń pera wọn ní kíní gan nu àwọn ló wá ń kọ́kọ́ ń wá yìí ẹni tí wọ́n ń dà wọ́n làwọn ọmọ àti ọmọ àti ẹ̀dàkùn ọmọ ìyẹn ńlá wà wọn àti kò tó ṣe pé tí ìbá ti gbígbọ́ lọ́wọ́ bá ti kọ́ ọdún bóyá olùbá jẹ́ pẹ́sidẹ́ntì wọn ọmọ Buhari lọ sí láti uk jọ Friday ọgbọ́n ọkọ̀ ara ṣe rẹ̀ bóyá ìtumọ̀lé mo lọ sí self isolation ẹ̀wọ́n tí wọ́n ń dààmú àwọn bàtẹ́lẹ̀ àdàbọ̀ gọ́vnà Babáwújí kò ti mú yín o ti wá mú àwọn gọ́vnà ti káàkiri àwọn ni wọ́n mú àwọn gómìnà wọ́n ti wá sọ̀ sípẹ́tì ara wọn àbá ní káyédé àbílẹ̀ forúkọ rẹ̀ ọlọ́ọ̀tì ara chief of staff Nàìjíríà èyí ò bá káyédé fúra pé à ẹjẹ́ ayẹ president wa náà wò dáadáa o ní nǹkan ojúmọ́ ti bàbá wọ́n ti tẹ́sí ìlú bàbá wọ́n ní negative ni wọ́n ẹjẹ́ atúntúnṣe lẹ́ẹ̀kan ti bóyá kò tí ì wára bàbá dáadáa ni ẹwù nǹkan ẹwù ta ẹwù àwọn alágbára wa rèé àwọn alágbára wa nù àwọn alágbára tá à ń gbà alágbára wa nù nínú ayé àbí tó wá ti pé nǹkan tẹ́lẹ̀ nǹkan wá ń karú àwọn alájà àtìkù kọ́nà bá ta ní dára fún wọn nǹkan alájà àtìkù nǹkan àbálẹ́lẹ́ chief of staff nǹkan gọ́vnọ̀ nǹkan àwọn house of assembly nǹkan àwọn house of assembly nǹkan àwọn sẹ́nitọ́ ẹ̀dákun táwa lè di àtẹ̀yìn tí nǹkan bá wá ń ka àwọn yìí àwọn alágbára wa nàìjíríà ẹ bá ní gọ́vùnà kánò náà sọ́spẹ̀tì ló náà báyìí pé bàbá yìí ló ti tẹ́sì dáadáa ìbájú wa sọ yìí mo ní àìdáko gómìnà kánò èmi tún ní píṣọ wọn kan tí wọ́n wá síkò náà àwọn àti jagaba àwọn alẹ́gàn ṣèṣì náà ọ̀dọ́ ń fi ọ̀dọ́ ń fúnra ọ̀dọ́ ń tíọ̀bù lọ́kùn ni o bàbá ẹ̀jẹ̀ tí bàbá náà kan lọ rèé sọlọ <laughs> yà wọn náà wò àwọn alágbára wa rèé àti ìtọ́lọ̀ fẹ́ fi ràn wá ní gbogbo yìí jẹ́ kóra inú ayé àti ìtagbára. nítorí ọ̀bẹ mi hàn ẹ lágbára ẹ jámọ̀ ìtẹ̀tẹ̀ sẹ́ni bá àjámọ̀ lọ́dọ̀ àbá àjámọ̀ lọ́dọ̀ wáyé àjámọ̀ ah, ìtẹ̀tẹ̀ àjámọ̀ ah, kálukú wa ń ọkàn owó mọ́ ẹ̀yà ti ọjà à ń ti bú à ń ti mọ́sálásí à ń ti ṣọ́ọ̀tì lágbára gbogbo àwọn tí wọ́n máa ń gbogbo àwọn ayé gbogbo àwọn pásítọ̀ ní mílíọ̀nù gbóná wà níbi ẹjọ́ gbogbo àwọn yìí náà jáde àdínkù tẹ́ àdínkù gbú àdínkù tágbára lọ́wọ́ gbogbo àwọn táwọn yìí ẹ̀wọ̀n ọmọ ìgbà kòkòrò báyọ̀sì kékeré tá a lè wúlò yìí lábí ní ikú nǹkan báyìí àgọ́dọ̀ wájú bí wa lọ́wọ́ pé ká má múra kalẹ̀ ní oṣù ọ̀mọ̀mọ́ ọlọ́run ọba ń fagbára rẹ̀ fún wa ni àwọn àwọn ọ̀pẹ náà bá wà ó ti má ní ìwọ̀n kárọ̀ ní ìwọ̀n ìṣẹ́jú ọ̀pọ̀ ní àti èmi àti ọlọ́mọdé kan wà ó ẹ̀rọ àkókò wa ṣọ́ra wa ẹ̀rí pàǹpà kì í ṣe gbogbo wa a ṣe kí ni jọ̀mọ́ ká ṣọ́ra wa gbogbo mẹ́ṣọ̀ tí gọ́ọ̀mẹ́ntì gbé kalẹ̀ ẹ má yapa rẹ o ọlọ́wọ́n ọba ń fagbára hàn wá lóòótọ́ bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ wà panic bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba ń júwe bá jẹ́ nǹkan bẹ́ẹ̀ ni at the same time gbòòdò òjò ní kàn wọ gbòòdò òjò ní kèmí àtúwàṣọ́ra wọn àjàkálẹ̀ àrùn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì sọ̀rọ̀ ọba rẹ̀ anábì já mọ̀ pé ìjìyà ọlọ́run bá ní tọ́lọ́run bá mọ̀ ní ìjìyà àwọn ẹgbẹ́ nígbà tí wọn bá ti pẹ́ sọ́nà yìí kódà anábì já mọ̀ pé ìjìyà mi tó bá dé kì í sàwọn tó dẹ́ṣẹ̀ nìkan ni ó kàn yóò kàn mùsùlùmí òdodo àmọ́ anábì níjọ́ tó bá kàn mùsùlùmí tó wá mẹ́mí mùsùlùmí lọ ẹ̀ ikú oyèrè ní mùsùlùmí bẹ̀ ìdí nìyẹn àwọn mẹ́jọ tí gọ́ọ̀mẹ́ntì lóòótọ́ àwọn míì nǹkan tó ń gbé kalẹ̀ lé ní gbogbo wa ló ń gbé ní ìbéèrè lọ́wọ́ ara wa èmi lè ní ìbò lè ní. tọ̀gbá ní a máa gbé ní tó bá dọ̀la ní ìdílé gbọ́dọ̀ tó gbọ́dọ̀ ìwọ́n ti kéde wọ́n ti gbogbo ọjà ní gbẹlẹ́ kó lọ́la gbogbo ṣọ́ọ̀bù wọn gbọ́dọ̀ máa ti ṣọ́ọ̀bù náà àwọn ẹgbẹ́ gbà wọn láyè kẹ́ máa ṣí ṣọ́ọ̀bù látọ̀ lánà tó yẹ ní kí ń ta oògùn bí àwọn fámásì àbẹ́ni kí ń tó jẹ tó jẹ pé táwọn èèyàn fi lu ayé náà nù àwọn tó gbà

ọlọ́run dákun mọ́jọ mọ́jọ lẹ́yìn o tọ́lá ìgbọ́rọ̀ ti wà yìí tó bá yí wọ́n tán kẹ́lá wà tálíkà ìlú ìyàlú jẹ ah, gbogbo àwọn táwọn kan wà lókè wọn ò rí ibi gbéra wọn sí pàápín ẹ̀ láàrin ọjọ́ mẹ́wàá bí China àti láwọn kan síjú pàápín ẹ̀ owó ń bẹ Nàìjíríà yìí gbogbo ẹ̀ tó tẹ̀ dání wọn ní wọ́n kó wọlé láàrin ìjọba mélòó mẹ́rin àṣíjà ti wà tó hà ni wọ́n bá ti kó wọlé sáwọn ara wọn ní wọ́n mọ̀ sí so èmi àti irú yẹn ká gbọ́rọ̀ ju o gbogbo agídítà lórí ń ṣe tá a fẹ́ gbọ́n tí wọ́n wí yìí tó bá yíwọ́ tán wàláyé àwa nìyá yóò jẹ jù. àwọn ẹ̀rí pé ọ̀dọ́ tí wọ́n là ń ti ń gbọ́ ní bá tó jẹ́ àmọ́ gbọ́n lọ́dọ̀ China àwọn Italy àwọn làwọn náà mọ́ mẹ́ àwọn ní wọ́n mọ̀ pé fáírọ́ọ̀sì yìí ti ń bẹ lára àwọn báwọn ti ní covid 19 wọ́n dé lẹ́tọ́ ẹ̀yìn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tí kálukú wọ́n dé ló wá ń yíwọ́ jù. so àwọn tí wàá kó nínú bóò lèmi àti yóò wá níjẹ́ kí wọ́n kó rẹ̀ wá òun ló bí gbogbo ẹja àjòkó lé ẹja àti kíní gbogbo tí wọ́n ń wíwú níta bí ní àmọ́ tẹ̀lé wọn nu o. tọ́lọ́mí kan rò bóyá àbíyá nígbà àbáyé náà wàá múra kankan pé ká má ṣe kíní ẹ dákun bóò ní òkò sí àfà náà nígbà tí èkó lu ewu ewu ẹ bá yí kán wá sọ fún àfà pé ẹ mọ́ kírun mọ́sálásí mọ́ kójú àgbà pé a ní kírun mọ́ a inú àbò gbọdọ̀ tó sí àmọ́ náà ọba ti yí báyìí bórí bó ti rí àlùmọ̀sọ́ọ̀lẹ̀ ọ̀là àmà olókùdámọ̀ lẹ́nìmọ̀kọ́tì ní ṣẹ̀ríà olókùdámọ̀ sọ pé títẹ̀ ní ṣẹ̀ríà wa fi ń gbèrò pẹ̀lú àwọn òṣèlú wa àwọn olùmọ̀kọ́tì ní ṣẹ̀ríà maqsadun azim tẹ́gbẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn àbá tí wọ́n bá ń ka mọ̀ fásitì ìṣẹ̀rẹ̀ à ipò kejì náà náà ó ní pé nínú tí sẹ̀rí àwa ṣe jù fún wa ní gbogbo sẹ̀rí àkọ́ wa sẹ̀rí àwa protect ẹ̀mí wa sẹ̀rí ó wá segin ó wá protect ẹ̀mí wa gbogbo tó bí lẹ́yìn wọn sáà ní àmọ́ kiri wọn àbí mọ́ kiri wọn náà wọn ní àmọ́ kiri wọn kí náà wí ni pé ẹ má kóra àyùjọ kiri wọn kóra àwọn ní àmọ́ wà mọ́sálásí mọ́ ká tó gbọ́ yìí lára sẹ́yìn méjì bá lè wà mọ́sálásí kírun kẹ́ mọ́ lọ́wọ́ nígbà ní àmọ́ ń gbọ́ bẹ́ẹ̀ yìí bá kàdí pé àwọn jẹ̀mọ́ àyíká bẹ́ẹ̀ ní adírísàn rẹ̀ gbọ́ wọ́n gbọ́ pé mọ́sálásí kan kúrò níbẹ̀ o nígbà àwọn èèyàn wọn kéde pé gbogbo ọ̀sẹ̀ ìjọba wọn pọ̀ báyìí wọn tí wọn gbọ́ wọ́n ti lọ rí làgádà lóru wọ́n ti lẹ̀kùn mọ́sálásí pa ẹ̀yẹ má bìí kó bá wọn. tuntun bá ti dìgbà òun náà yóò wù kí ewu àmọ́ jẹ̀mọ́ báwo lè ní àti yóò ṣe múra kalẹ̀ ní ọ̀rọ̀ náà gbóòwò láti ní jẹ́ kí àlámà ní covid nineteen coronavirus gbóòwò láti ní jẹ́ kó wá ní fún olùkú tá a máa rán ẹlòmíì ń bẹnu wa ní ìlú bá ti kó ní fún dubai update ní wa èèyàn mi ló ti di múlẹ̀ bọ́ ti dubai èèyàn mi ló ti di nàìjíríà ó dáa ó dáa torí adágbọ̀dọ̀ ọmọ bí nǹkan ti ń lọ ìsìláàmù náà fẹ́ kí ojú ọlọ́lá ìsìláàmù náà fẹ́ ká ga àmọ́ má bízì pẹ̀lú yìí kódà àwọn tó bá sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀fọ̀ ayé àgbà tẹ́lẹ̀ nígbà tó bá wọ́n kó ti mú ẹnì kan kọ̀ tó mọ́ pé nígbà tó ń sọ lánàá pé ó ti mú ẹnì kan ṣàgámù ẹnìkan bá ṣe pé ah ìṣàgámù ládùúgbò mi àdúgbò rẹ ni ọjà nígbà lọ́dẹ ti rẹ mọ́lẹ́ fẹ́ fi ẹ̀ṣẹ̀ láyé mọ́ sòyí tó àgbà fún ẹ̀rá hypertension náà kà á ní wọ́n àwọn mọ́gbà tó ọlọ́run ọba rẹ̀ níta wà lọ́wọ́ alámọ̀dí covid nineteen a gbọ́dọ̀ tó dí wa lójú káṣẹ̀ máa mọ̀ sí rọmọdọ́nù wọ̀ rọmọdọ́nù yìí ṣe pẹ́ covid nineteen rọmọdọ́nù yìí kan ńlá ní fọ́mà nàbí adamu a gbọ́dọ̀ wá jẹ́ kálá náà rí dáàmú asọ̀rọ̀ rẹ̀ kó ayé kó gbà wá láti ká múra kalẹ̀ ní rọmọdọ́nù láti yàmà pàtàkì jùlọ tọkọtìdákọlà àlẹ́ ìmọ̀ṣẹ́ ṣàbá oṣù ṣàbá ló ti wọlé tọ̀ ìdí nù ló jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ọkùnrin wa obìnrin wa gbogbo omi tá a bá ń gbọ́ wa rọmọgọ́rùn sí mi ó kọjọ́ mélòó láti ń dẹ̀wọ̀n ó kú ní oṣù kan gbáko torí jílẹ̀ ọ̀la bá bá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a bọ́ sí òru ṣàbà a bọ́ sí òru kíni o ṣàbà òru àkọ́kọ́ là ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí bílẹ̀ ọ̀dọ́ bá mọ́ a bọ́ sí ọjọ́ al-yawm al-awwal ní ṣàbà jọba gbò láti wá múra kalẹ̀ níbi ìrọ̀rùn lábẹ́ bá ìṣòro pípé ìṣòyàmù náà ìta àkọ́kọ́ pé yẹ̀wò lálẹ́ inú ọ̀gá àti díẹ̀ tó kú dáná ìgbé ìdílélá àdéhùn kọ́míṣù wa lọ́la náà kò yọ̀rọ̀ ìyàlá àmàlùbá lọ ó ní kí oṣù ṣàbá ló wọlé ìdí àmọ́ nínú àwọn oṣù tó ṣe ní ọlọ́wọ́n ọba ti ṣàánú ọmọ àdábì òun náà ni oṣù ṣàbán ni wọn. anabiwa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith náà ṣe gbé ní sahih bukhari àti àwọn kíra mi. ìyáàlá wa aisha radiyallahu ta'ala anha olórí. أن كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر. oríṣi ànábì ní gbígbà mi tá ànábì bá ń gbà wẹ̀ báyìí ó láwọn ti di á ah, àwẹ̀ tá ànábì ń gbà yìí ó láti pa ànábì ń lè sinmi rẹ̀. wàyó fẹ́r onígbà míì tá ànábì bá tó fi àwẹ̀ ẹlẹ̀ tí ò gbà kankan àtàdà fún ó láwọn tó máa sọ pé láyé tú àkọ́dà ìfẹ́ ànábì ò ní gbà wẹ̀ wọn àti tí lọ́mọdún ló gbà tó dé wọ́n ní ṣèṣe ànábì yẹn wá ìṣàwádìí fún ẹgbẹ́ òun. فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان يلا وعيشة بشبه mìírí ká nàbí ọgbà rẹ odidi oṣù kan kó wá bẹ́ẹ̀ gbà á pé àmì kó gbà rẹ odidi oṣù kan pé pérépéré illa Ramadan àtàwọn oṣù Ramadan. wa ma ra'aytuhu akthara siyaman minhu fi Sha'ban ó ní mi ìtúwọ́ adigunlẹ̀ yìí lọ́mọdọ́ọ̀nù tí ó gbà pé káàdínàbí wọn wá gbàwẹ̀ púpọ̀ nínú oṣù kan ìyálà àìsàn ní oṣù tí mo ní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jù òun náà ní oṣù ṣàbá òun náà ní oṣù aláàfin àti mọ́lá nàlẹ́ ìṣe tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú hadith dáké ajá tó ṣe sí rẹ̀ ni pé ànábì a máa ń gbàwẹ̀ ṣàbá débi pé nínú gbogbo oṣù làbá ti yọ rọmọdọ́ọ̀nù dání oṣù tí àwẹ̀ ànábì máa ń pọ̀ nú ẹ̀ òun náà ní oṣù ṣàbá. sẹ́wárí ọ̀rọ̀ yìí ìyá wa Ummu Salama radiyallahu ta'ala anha àwọn náà ní ẹgbà ọ̀rọ̀ tàbí mẹ́nu Sunan Abi Dawud ìkànnà mẹ́nu Sunan Tirmidhi àwọn ní pé adébùwà muhammad sallallahu alayhi wa sallam ìgbà nàbí òkè ń gba àwọn oṣù kan tó pérépéré illa ṣàbán àfi àwọn oṣù ṣàbán yasiluhu bi Ramadan anabi wa máa ń so papọ̀ mọ́ Ramadan àdìbò kan àtúndì àdìbò musalama mi ní bẹ̀rẹ̀ tìrìmì onímọ̀ ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yasumu shahrayni mutatabi'ayn wọ́n ní mi ìríkà nàbí ogun ayòkù méjì tẹ̀léra wọn rí ilà ṣàbánu ọ̀rọ̀mọ̀dọ̀ àbí ṣàbánu àti ọ̀rọ̀mọ̀dọ̀ jọmọ sílẹ̀ àmọ́ gbọ́ ibi ọ̀rọ̀ yà lọ́wọ́ mú sàlá wọn. ayiwa níta àgbọ̀ yìí mẹ́rin pé ànábì àgbọ̀ ní ṣàbánu láti òkè lókun yóò tún wá gba ọ̀rọ̀mọ̀dọ̀ àdúrà láti òkè lókun ìyá ńlá wa sì ní irọ́ rọmọdọ́ọ̀nù nìkan làtàbí mọ́ ń gbà lórí ṣàbánu mọ́ ń gbà ọ̀pọ̀lọpọ̀ àbí ìrújú sí àbí ìrújú òbí ìrújú àwọn afá ìṣòro. شيخنا العلامة الإمام أبو الدين العيني رحمه الله من ترى محمد البخاري شرح صحيح البخاري وصل إلى إطلاق الحديث الحافظ ابن حجر مع الصلاة رحمه الله لا يلوم إنه ما ما ديسكوس مسألة فقرأها أقول ونكت لا ما ديسكوس kódà fún ẹ̀yọ́ ọmọ tí wọn náà ti wá lọ ní sọ ibi tó sún náà tó sì bí ẹ̀yin náà láwọn ọ̀rọ̀ kan náà bẹ̀ àwọn náà ti sùn ẹ̀yin náà lọ ní bẹ̀rẹ̀ láti lọ. àmọ́ àfọ àwọn màdùndín ní láàyè wọ àwọn akóòtù àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sábì jẹ sọ́dọ̀ àfọ àwọn alimami tẹ́lẹ̀mẹ́lì ètò bẹ́ẹ̀ mùsùlùmí. ìgbọ́dọ̀ àfọ àwọn Abdullahi nínú àwọn àgbà bá àtàwọn ní mùsùlùmí ètò ìbára ti ní ẹja gbóyè o àbí ìbí yóò dákọ ara wọn wọn ní tí ó kù sálámù tó ní anabi ama gba awo pété omi tí ma ń gbà pé náà ní ṣàbán àti ramadan àti tí o sún náà àbúdá ọ̀la sún náà lòwe wọn ní níjọ́ tó yẹn bá ti gbà tó pọ̀ nínú nǹkan gbà mí èyàn ti ṣe nǹkan tó pọ̀ èyàn lè lo gbólò gbogbo fún nǹkan náà bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀kọ́ ó yà mí lákòókò mi akó nǹkan mi mẹ́wàá akọ síbi èyàn ti wá kó mẹ́ta fún mi ẹ̀rọ kó tọrọ kan mẹ́ àwọn abẹ́ sọ̀rọ̀ pé á blọ́ọ̀kì la kó lẹ̀ á ká ló kó gbogbo blọ́ọ̀kì ó sì kú mélòó lẹ̀ ẹ̀rọ kó ṣe a lè sọ Yorùbá náà bí àbá àlè sọ mẹ́ ó wọlé àbí òwọlé wọ́n ní ìwé ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ náà pé ìtumọ̀ rẹ̀ ni pé tó pọ̀ nú ẹ̀ náà láti kú wọ́n níbẹ̀ náà lọ́rọ̀ mú sálámà pẹ̀lú àtọ̀rọ̀ mú sálámà àtọ̀rọ̀ yẹn lọ́wọ́ àìsàn ìyàwó ànábì náà làwọn méje pọ́rọ̀ wọn nìkan kan náà ni wọ́n lọ sọ. nígbà tí làkùnrin mú mẹ́ pépé anábùwà Muhammad sallallahu alaihi wasallam anábì máa ń bá bàrà ṣàbà àwa náà gbọ́dọ̀ wá bá bàrà ṣàbà ìkànnà àtúhádà anábùwà Muhammad sallallahu alaihi wasallam wọn wá béèrè lọ́wọ́ àdàbí sí àdàbí a rí pé tí ṣàbá ló bá ti ọmọ ń gbàwẹ̀ gan nínú oṣù ṣàbá wa ọmọ tí ń ṣe tọ́ bí wọ́n ń gbàwẹ̀ àdàbí pé ó wá mú ìdí méjì wá ìdí mélòó mo pè ìdí méjì àdàbí ní dáadáa ṣáàrọ̀ ìyá kò náà sọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ jábí ní ọ̀rọ̀ mọ̀tọ́ anabi ní oṣù kan ní oṣù ṣàbán lọ́bìnrin parẹ́ anabi ní oṣù ìyá gbogbo náà sọ án àwọn èyí mọ yẹ pé èyí mọ oṣù ńlá ni àwọn èyí ṣe kí ni gbogbo ìdàgbà anabi láwọn èyí mọ yẹ wọn mọ bó ti tó oṣù náà sì ń bẹ láàrin rọjàbọ àti rọmọrán ìdí àkọ́kọ́ ìdí àkọ́kọ́ tá anabi ṣe wọn gbà wẹ ṣàbán gan ni pé oṣù ńlá táwọn èyí fọkàn sí alábí ń tẹ́lẹ̀ nínú wa ni pé ewu oṣù yìí ni wọ́n máa ń lọ ní sọ̀mí gbogbo iṣẹ́ tá a bá ti ní ọdún kan oṣù yìí ni wọ́n lọ ní sọ̀mí jẹ̀fọ́lọ́ anábì ni mo sì jẹ́ pé tí wọ́n bá lọ rí gbéwé iṣẹ́ rí fọ́lọ́ kí n máa bẹ̀rẹ̀ ní gbà mẹ́ta ní sọ̀mọ́ máa ń sọ̀rọ̀ ìdí tà nẹ́bí ṣe mo gbà púpọ̀ lórí èmi àti yín náà gbọ́dọ̀ wá múra fún ìgbà wa ká mọ̀ sí oṣù ńlá oṣù àlùbáríkà oṣù oríire wa covid nineteen kámọ́jò kámọ́jò kọ́ ìròyìn bá wa gbogbo àwa gba àwẹ̀ gba àwẹ̀ ẹjẹ́ abẹ́rẹ́ àwẹ̀ látọ̀la gbogbo àwa tá a lágbára àti lè mọ gbà ká mọ̀ kó ti bẹ̀rẹ̀ náà ní iṣẹ́ ti dé iṣẹ́ ti dé ó ti di dídè kódà ló àkókò tá a wà yìí nínú tá a gbọ́dọ̀ fi ṣọ́ra nù. No irú àkókò tá a wà yìí bó ti léwu tó yìí náà àkókò yìí gan ló yẹ ká wá súnmọ́ lọ́wọ́ àkókò yìí gan ló yẹ ká wá múra bí ìdọ̀tí ọlọ́wọ́ bá lọ torí jáde òròrò ọ̀kadà ní parọ́ múra wa ni pé àìsàn tó dé yìí á rí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà bí ní pa kúkú ní pa kúkú ọlọ́mọdé àpèjá àti ẹgbẹ́ àwọn tí ó yìí ọlọ́mọdé ọlọ́mọdé ó kàn wá mọ́jú kàn náà wa ẹni tí ó kàn tí ó fi kàn wá lọ́dà kọ́ mọ́jú kẹ́ni náà àdúrà táwọn àti bọ́lọ́ sámájẹ́ tí ìgbẹ́nà kọ́ díwà mélòó ló kù dá lóògùn ayé àwọn ẹni bá ti ń yanjú COVID-19 ìmí ìfún jáde bá ti ń yanjú nǹkan ìmí ìfún jáde orí ọmọ ànábì adama yìí náà ti gbogbo orí wa yìí náà gbogbo wa orí wa yìí náà gbogbo ẹ wọn àsìkò yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá múra ní ìjọsìn wọn lọ. àwẹ̀ gbígbà ó yẹ kájẹ́ kí kálukú wa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bá bẹ̀rẹ̀ sí ni mo gbà nítorí bá ti wọ́n lóṣù ṣàwà àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nù kó má tó wá máa jẹ́ ìpalẹ̀ wọn fún wa ní oṣù Ramadan afọ àwọn amúrí mọ̀kàn nínú àwọn àgbààgbà fàtà tó ní lọ́n sílámù nínú amúrí mọ̀kàn wọn ní iṣẹ́ àbáàlú bá ti dé àkọlákọ̀ hànúùdà wọn ní tó máa ń pé ṣọ́ọ̀bù rẹ̀ ti ní padà yóò wá ti pa pẹ̀tọ́ ọjà gbogbo ọjà tí mo wá gbà láti lè ṣùgbẹ́rù náà àhá èyí tí ìbá fi ṣe kí wá ní mọ̀ ń ṣe wọ̀tàfọ́rọ̀gọ́ lè pèrọ àtìlọ́pọ̀rọ̀ à yóò wá jura rẹ̀ lẹ̀ kó ti ṣe tìláwà tó kù wá alùpùpù ni yóò wà mọ̀ ká alùpùpù tìláwà tó kù wá tìláwà tó kù mọ̀ ká nínú oṣù ṣàwà àbáwá sálámọ́ta ibi ní kùnrin ìdílé àgbọ̀rọ̀mì rahimah allah àwọn ọ̀sọ̀rọ̀ àti ẹni pé ṣàrù ṣàbán ṣàrù kúrọ̀ ṣàrù ṣàbán ṣàrù kúrọ̀ wọ́n ní ẹ̀rí oṣù ṣàbán oṣù àwọn alálùkùrá ni wọ́n mọ̀ bí tètè láwọ̀ tó kọ̀ gbogbo wa nínú nǹkan tó lè tàbí gbogbo tó yìí àbáwá àbàdàn bíi rahimah allah nínú ọ̀dọ́ tó lọ́kọ́ dáwọn débi ọ̀rọ̀ ṣàbá wọn wá máa ọ̀rọ̀ tó wá ní àkókò èyí ṣe tí wọ́n tiẹ̀ ti sọ ṣàbá ní ṣàbá wọ́n ní ṣàbá ní ṣàbá pẹ̀lú tó ní ṣàbá gbọ́dọ̀ tó ti wá gbọ́dọ̀ tó máa ń túnọ̀ sí àlejìṣì máa pé kí nǹkan kóra ní wọn pè é. ní ìtọ́ ti sọ ṣàbá ní ṣàbá ní pé àìmọye oore ọlọ́run òun ló lọ rí kó lọ sí ṣàbá àìmọye àánú ọlọ́run olólọ́rẹ̀ kójọ sínú oṣù ṣàbà àìmọye àforíjì ọlọ́run olólọ́rẹ̀ kórajọ sínú oṣù ṣàbà lẹ́ẹ̀ṣẹ̀ irú àjọbí náà ní ìdí tóun ṣe ń gbàwẹ̀ púpọ̀ nínú oṣù ṣàbà nínú oṣù kan ni tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti ní kàkó ẹni pé gbọ́dọ̀ wá kó ní pàtàkì owó tó wá bá wa nítọdún ní ó tún wá lọ rí fọ́sà kòkò covid nineteen ìyí òtí ẹ̀ wá jẹ́ lómi òfò òtí ẹ̀ rántí pé ṣàbà lòtẹ̀ tó mímú. kódà àbá tó lẹ́sí ń sọ̀rọ̀ ṣàbán lẹ́gbàá ẹwù ẹ fọ̀rọ̀ ṣàbán lólè o ọ̀rọ̀ kòró yìí ẹja mọ̀ sọ o kòró ló kù ti lùkù sọ báyìí kìí ṣe kòró ló lè kòró báyìí lọ sí lélẹ̀ ìgbà ọlọ́mọdé àfún èmi àti ẹ̀yọ ọlọ́mọdé àfún àti ìṣòro rẹ̀ ṣe. so ní ìpalẹ̀ wa fún káwọn náà gbogbo ẹjọ́ náà bá fún ní àǹfààní fún wájú ọmọ àlùkò àdìgbà náà sáwọ àkókò sáàmù ìjìláwàtò kòránì ti dé gbogbo àkókò náà ló yẹ sáàmù ìjìláwàtò kòránì àmọ́ tó náà wà láti àdúrà ní oní wọn oṣù àwọn tó ẹni tí n'i ìmúra aka na oríire tí kùránì ló ń kó báyọ̀ ní rọ̀mọ́dán lọ́ọ̀rì kọ́ láàrin ṣàbá. ṣẹ́bá kókò wà nílé tí covid nineteen ti fi ṣe kálukú jáde gbogbo ẹni tí o mọ àlùkùránì ké nínú wa tó yẹ kó ké lóde. ìgbà tó fi wà dáadáa tó tún tó wáyé àwọn

tí o ti bá ń lọ bí kíní kan lọ bá ń lọ àwọn yìí láàárín oṣù kan yìí nígbà tí wọn mọ̀tọ́ lu kíní pẹ̀lú òkú ọlọ ọmọ sí àlùkòrò àná ọdún náà tàbí ìbìnrin là níbi tí kéwú kíkọ́ yẹn náà ti rọrùn láyé lé bí lu àwọn opportunity opportunity fún wa tó bí ìjọ yẹ kó jẹ́ ìrònú èmi àjẹni pé tọ́kù ti wá dé báyìí bóò lè ní ó ṣe tún wá lé ní ìsìnkú ọlọ́run wá bẹ́ẹ̀ bóò ní ìlú ṣe jèrè ọlọ́run látara àdánwò ìlú ìdí mùsùlùmí ti máa ronú bóò láti mọ̀ ṣe tìlá ọdún bóò láti mọ̀ ṣe àdúrà ẹni tó bá jẹ́ wa yìí ni kí báńkù rẹ̀ wá dáadáa àmọ́ táìmù sẹ́yìn náà mọ̀ sí á kò yẹ kí n yẹn mọ́ sálà sí ẹ wá kó sí làánà ẹ mọ̀ ká ẹ mọ̀ wájà ọmọ táì àsùtẹ́ ní lẹ́bi yìí àsùtẹ́ ní kó ìmọ̀ jọ ni ẹni tó ń lé ìṣẹ́jú náà tó mọ kòránì ká àsìkò tí wọn ní òbí kó ládàá ni àwọn olówó inú wa corona virus tó tún dé yìí àsìkò àtúntò di ọlọ́wọ́ bá bà nínú ọ̀rọ̀ ẹ

wọ́n ti gbáwọn ọkọ̀ òrìlé tí wọ́n máa gbé ọ yàrá kan wá sílẹ̀ lè tiẹ̀ gbà wọ́n láàyè kan máa gbénu yàrá rẹ̀ àwọn kìnnì kan bẹ tá a máa ń rò pé kò yẹ ká máa lu ayé bẹ́ẹ̀ àti bí làbá mọ̀ ṣẹ̀jọ́ mi fi ń gbé wa jìnnà sí fàtọ̀ yẹ ká kó lárọ́ náà ni ẹlòmí ò mọ̀ pé mo kọ́ ní tán ṣe máa wá fún yẹn yàrá lọ́fẹ̀ẹ́ ìyẹn tó fún yẹn yàrá lọ́fẹ̀ẹ́ ẹ̀rọ àgbélé kalẹ̀ kí á fi sọ́dá pọ̀ àmọ́ fi lé ju sọ́dá pọ̀ kódà àlè yìí kò sùn tó o kódà ẹgbọ́ owó ilé ọdún kan mú yọ̀ǹda rẹ̀ lórí ó dá ìtẹ́nàtì gbogbo oṣù rọ̀mọ̀bọ́ọ̀lù tẹ bá tẹnu lé nínú ilé ìlú ó yọ̀ǹda owó rẹ̀ àwa mọ àwọn láńlọ́ọ̀dù tí ń ṣe bẹ́ẹ̀ wò wàláhì àmì ṣíṣe bẹ́ẹ̀ wọn kò sì jẹ́ kẹ́kọ́ látọ̀ àwọn tẹ́nàtì wọn náà ti mọ̀ tọ́ bá fẹ́ sanwó ilé owó ilé oṣù mọ́kànlá ni wọ́n máa ń sọ wọn yìí máa ń sanwó ọdún kan àbá ní kí ló dé ah, àkàrà ti di owó oṣù rọ̀mọ̀bọ́ọ̀lù aláwọn kò ṣe sàárà àti wàlúwàlú ibi táwọn máa ń lọ yí nìyí a máa ń kọ́lé kalẹ̀ dákàn sí ilẹ̀ tó lé tí mo kọ́ yìí láwọn tálíkà máa lù lọ́dọ̀ ẹ ti gbé ẹ ti gbé sáwọn kan lọ́wọ́ kọmọdálá mòdò rẹ̀ ó parí wọ́n ti máa sun bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì ní kakọ́wọ́ ìyẹn kò ní gbérú ẹ̀ kó mọ́ ṣàdúrà fún un gbogbo àwọn àkókò táwa wà ìjọba tá a wà ní irú ìdààmú ìdààmú tó bá yé yìí ẹ jẹ́ ká jẹ́ kí ìsúná lọ́wọ́ bá wa ẹ̀jẹ̀ pọ̀ àánú wa ẹ̀jẹ̀ pọ̀ pábánbán àlejòkòfà ìtọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wa pọ̀ o gbogbo dáhùn yìí pátá ẹ̀ṣẹ̀ ọmọ ànábì ádámù ni o ẹ̀ṣẹ̀ wa ó pọ̀ ìrí ọlọ́run fún yìí wa ó pọ̀ mọ́tòmọ́tò wa sọ́lọ́run ó pọ̀ àwa la jẹ́ báyìí àwa la dà báyìí wa ó pọ̀ ara ń tọ́lọ̀ ń wá fi covid-19 bí kọ́ wa lẹ́kọ̀ọ́ lòdì ẹ̀yin gbogbo ìjẹ̀jẹ̀ alẹ́ tó bá kọ́ yá ẹ̀ ọ̀pá ti ń sọ ayé bíbí pé tẹ́lọ̀bí ìbá wo nǹkan mí ìsọ́bà tó yàjá àwọn òyìnbó yìí bá a kódà wọ́n ṣe kíní gbọ̀tọ̀ covid-19 ló ṣe kálukú wọn mọ́lẹ̀ àti ìbò ọmọ wulẹ̀ láwọn kan àwọn ìbò àti ìbò àtàláwọ̀ dúdú àtàláwọ̀ yẹ́lò àtàláwọ̀ yẹ́lò bá ń bẹ àtàláwọ̀ green kálukú ti ṣe mọ́lẹ̀ báyìí kí wá ló ṣe wá mọ́lẹ̀ kòkòrò táà lè wọlé kékeré tó lágbára kòkòrò ohun tí ọmọ anájà dámà tá a bá kàn fẹsẹ̀ rà mọ́lẹ̀ bá san ó kú dànù jẹ ẹsẹ̀ ti pọ̀ jù atẹ́gùn aláfẹ́ fún ẹ̀ bá bá tó atẹ́gùn ó lè fa níbi tó fú níbi tó fú yẹ́lẹ̀ dání ọlọ́wọ́ àmọ́ mọ̀ ní kó mọ̀ dà á là ẹ wá wò ó níjọ́ tí ó bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ lórí èèyàn hundred o kò bẹ̀rẹ̀ lórí èèyàn ẹgbẹ̀rún orí ẹnì kan náà ló ti bẹ̀rẹ̀ ètò ìsúrẹ ètò ìsúrẹ ẹ wá wò láti inú níjọ́ tí a bá pariwo pé China ló ti wá má rí gbogbo China náà kó lẹ́ẹ̀kan náà Wuhan àdúgbò kan àdúgbò kan ọjà kan nù ọjà abidjan ti ń ta wild animal ibẹ̀ ọjà abẹ́ bíi kíní náà èèyàn méjì márùn hundred one thousand tí ń ó tí ń ó tí dánwó ó ń dà dánwó ó ń dà dánwó à ah, ó yẹ lọ kọ kó ti tẹ̀lé láyé lọ kọ́ sùúrù láyé gbogbo náà wá dà gbogbo náà ẹ wá wò China tó ti wá bẹ́ẹ̀ ọ̀hún àwọn China kan ti wá mórí wọn bẹ́ẹ̀ fún àrògbò rẹ̀ lóòótọ́ àwọn wọn lọ búùtì mú sísèmù àwọn tó mú ọlọ́sì ìgbà wọn China wọn wá ń bọ́ ń bẹ́ àwọn dúpẹ́ kó àwọn ń bọ́ ń bẹ́ àwa tó kù lọ ayé wá ti ń bẹ lórí ìgbà àwa dẹ̀ bẹ̀rẹ̀ sí ni wọ́n ti wá ní Nàìjíríà yára ọlọ́mọdé àkọwáyọ jẹ̀mọ́ ẹ má jẹ́ ajẹ́ ní COVID-19 ká má jẹ́ kó kọ́ níwá kó lùdọ́ náà ẹlòmíì láti bàtọ́ ọ̀rọ̀ ìdí bẹ̀rẹ̀ orí fóònù ló mọ̀ wà ọ́pẹ́tì ní wákàtí ni kò ṣe tìlà wàtò kòhánì mọ́ kò ṣe àdùkárù mọ́ àìlọ mọ́sálásí tẹ̀ ẹ̀yìn tẹ́ bá ti bá níbi tẹ́ ẹ̀lọ mọ́sálásí yín mọ́ kì í ṣe pé torí kẹ́ lè jìnà sọ́nà inú ilé rẹ náà sọ ní rẹ̀ ní mọ́sálásí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àìlẹ́kọ̀ọ́ wa la ní pé àwọn kan tó ń bẹ àìlẹ́kọ̀ọ́ ìsìláàmù ló jẹ́ kó tóbi ló gbé yẹn mùsùlùmí máa ń ní mọ́sálásí mú rí inú ilé rẹ ọkọ ìwọ kan wá kọ́ two bedroom ọ wá níbi tó yẹlẹ̀ pé mọ́sídìdì lùbẹ̀ yìí ó mọ̀ ó gbọ́dọ̀ wọ́n inú ilé kọ̀ọ̀kan pé inú ilé ṣe ọ yọ àyè kan lẹ̀ ṣe àyè ibi tí mo yọ lẹ̀ yóò àyè ibi láti mọ ẹ̀yàn lọ́fíìlà láti mọ ẹ̀ṣẹ̀ àdúrà láti ọ ẹ̀ ní nínú ilé ìyàwó rẹ̀ fẹ́ ṣe lọ́fíìlà tó ha ibẹ̀ ní òun ọdún ìwọ náà fẹ́ ṣe lọ́fíìlà ló ibẹ̀ lẹ́mọ̀ lò wákàtí àrùn ìyàwó rẹ̀ bẹ̀ ní òun ọdún tẹ́ẹ̀sì tẹ́ẹ̀mọ̀ bọ̀wọ̀ bẹ̀ ní bọ̀wọ̀ pé àyè ìsinà wà rẹ̀ ilé mùsùlùmí kọ̀ọ̀kan rẹ̀ ó nínú ilé àbáwá sábà ní àràbùkọ̀ lò ẹ̀yin jẹ́ ẹ̀ní púpọ̀ náà ẹ̀yin náà ti dọ̀ọ̀dọ̀ fífi kan sàmì pé a níbi ká pámámẹ́ǹtì ẹ̀ níwà mọ́ ká bá ti kí èrò fífi ká mọ̀ ní ẹ gbọ́dọ̀ fífi kan sàmì. àmọ́jọ̀mọ́ ilé àwa kódà ilé àwọn ìmọ̀ mú lámọ́jì sọ ní jọ̀mọ́ ẹ bèrè pé mọ́sálásí mú ilé yín dà pé mọ́sálásí ọgbà kọ́là wí pé mọ́sálásí àdúgbò kan àní mọ́sálásí inú ilé rẹ̀ ń yàrá inú tírígbẹ́rún flat dọ̀kọ́ ni mo lọ yọ́ lẹ̀ pé mọ́sálásí rẹ̀ súnà nẹ́gbà Muhammad kódà táwọn èèyàn bíbí wá pé ànábì nígbà kárámà tó mọ́ náà ẹ dákọ̀ wá kí òun nínú ilé mi bìtì mo fi gbọ́dọ̀ fẹ́ yọ bìtì mo fẹ́ yọ rí ànábì oṣù wa líìdì wọn nínú ilé wọn náà bí ìgbà tá ànábì lọ rí báwọn sọ pé sọ ṣé bí ni ànábì ló kọ́kọ́ wá kí òun lọ táwọn ìgbà lọ tán ibi ìwọ sọ fún mẹ́jọ lòdì wọ́n mọ kí wọn náà yẹn mọ́sálásí wọ́n sì mọ yẹn náà fi làlá wọn àná gbogbo olú àwọn àyè wọn bá mọ̀ lọ yókè wọn gbogbo wa bá ti wá ń ṣe lákòókò náà ẹja abílẹ̀ ó ní sọmọ lọ́wọ́ ẹ má jẹ́ kí ó ní covid nineteen gbogbo wa ni abẹ́lẹ́ wa ni wọ́n ti wọ́n kára lójú ọ̀sẹ̀ yìí wọ́n ní ó ṣe àdínkù máa jẹ́ àdínkù àti yóò tẹ̀lé fún ọ̀sán fáànù àti wọn àwọn alhamdu ashhadu an la ilaha illa allah